kọ́ríntì kejì orí kẹrin. nítorí náà bí àwa ti ní iṣẹ́ ìránṣẹ́ yìí gẹ́gẹ́ bí a ti rí àánú gbà àárẹ̀ kò mú wa ṣùgbọ́n àwa ti kọ gbogbo ohun ìkọ̀kọ̀ tí ó ní ìtìjú sílẹ̀ àwa kò rìn ní ẹ̀tàn bẹ́ẹ̀ ni àwa kò fi ọwọ́ ẹ̀tàn mú ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n nípa fífi òtítọ́ hàn àwa ń fi ara wa lé ẹ̀rí ọkàn olúkúlùkù ènìyàn lọ́wọ́ níwájú Ọlọ́run ṣùgbọ́n bí ìhìnrere wa bá sì farasin ó farasin fún àwọn tí ó nù nínú àwọn ẹni tí Ọlọ́run ayé yìí ti sọ ọkàn àwọn tí kò gbàgbọ́ di afọ́jú kí ìmọ́lẹ̀ ìhìnrere Kristi tí ó lógo ẹni tí í ṣe àwòrán Ọlọ́run kí ó má ṣe mọ́lẹ̀ nínú wọn nítorí àwa kò wàásù àwàtìkára wa. Wa bí kò ṣe Kristi Jésù Olúwa àwa tìkára wa sì jẹ́ ẹrú yín nítorí Jésù nítorí Ọlọ́run ẹni tí ó wí pé kí ìmọ́lẹ̀ kí ó mọ́lẹ̀ láti inú òkùnkùn jáde òun ni ó ti ń mọ́lẹ̀ ní ọkàn wa láti fún wa ní ìmọ́lẹ̀ ìmọ̀ ògo Ọlọ́run ní ojú Jésù Kristi ṣùgbọ́n àwa ní ìṣúra yìí nínú ohun èlò amọ̀ kí ọlá ńlá agbára náà kí ó lè ṣe ti Ọlọ́run kí ó má ti ọ̀dọ̀ wa wá à ń pọ́n wa lójú níhà gbogbo ṣùgbọ́n ara kò ní wá à ń dààmú wa ṣùgbọ́n a kò sọ ìrètí nù à ń ṣe inúnibíni sí wa ṣùgbọ́n a kò kọ̀ wá sílẹ̀ à ń rẹ̀ wá sílẹ̀ ṣùgbọ́n a kò sì pa wá run nígbà gbogbo àwa ń ru ikú Jésù Olúwa kiri ní ara wa kí a lè fi ìyè Jésù hàn pẹ̀lú ní ara wa nítorí pé nígbà gbogbo ni a ń fi àwa tí ó wà láàyè fún ikú nítorí Jésù kí a lè fi ìyè Jésù hàn nínú ara kíkú wa pẹ̀lú bẹ́ẹ̀ ni ikú ń ṣiṣẹ́ nínú wa ṣùgbọ́n ìyè nínú yín àwa ní ẹ̀mí ìgbàgbọ́ kan náà gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé èmi gbàgbọ́ nítorí náà ni èmi ṣe sọ àwa pẹ̀lú gbàgbọ́ nítorí náà ni àwa sì ṣe ń sọ àwa mọ̀ pé ẹni tí ó jí Jésù Olúwa dìde yóò sì jí wa dìde pẹ̀lú nípa Jésù yóò sì mú wa wá iwájú rẹ̀ pẹ̀lú yín nítorí pé tiyín ni ohun gbogbo kí ọ̀pọ̀ oore ọ̀fẹ́ nípa àwọn pípọ̀ lè mú kí ọpẹ́ di pípọ̀ fún ògo Ọlọ́run nítorí èyí ni àárẹ̀ kò ṣe mú wa ṣùgbọ́n bí ọkùnrin tí òde wa bá ń parun síbẹ̀ ọkùnrin tí inú wa ń di titun ní ojoojúmọ́ nítorí ìpọ́njú wa tí ó fẹ́rẹ̀ tí í ṣe fún ìṣẹ́jú kan ó ń ṣiṣẹ́ ògo àìnípẹ̀kun tí ó pọ̀ rí fún wa níwọ̀n bí a kò ti wo ohun tí à ń rí bí kò ṣe ohun tí a kò rí nítorí ohun tí à ń rí ni ti ìgbà ìsinsìnyí ṣùgbọ́n ohun tí a kò rí ni ti ayérayé